كيف الله تعالى ومن بعد ذلك النبوة محمد صلى الله عليه وسلم إلى اسم الله خطبة يومين ọ̀rọ̀ tá a bá bọ̀ níbi ọjọ́ onílànà dàgbà. Ṣé kókó ọ̀rọ̀ náà? Àtàlọ́ ṣètò bèbí ẹ̀rọ náà. Ìgbà ìgbẹ̀rẹ̀ ọmọ Nínú tó lè rọ̀ lọ́wọ́, bẹ̀rẹ̀ ọmọ tó bá lè láyé àtàkàtà nínú rẹ̀. Ìwọ́n tó lọ fún wa àtàtà kú ọ̀sẹ̀ tí ò ní kú. Àwọn tí wọ́n bá wá lọ gbogbo gbọ́dọ̀ bá wá sí i, ń lọ ọmọ ilé sí. Ẹ gbọ́dọ̀ kú àti ọjọ́ ojú òdodo. Ẹni bá kú ní Mùsùlùmí òdodo, ó ṣe kú yẹ ọ̀dà àtàkùn òdodo yẹ. Kí ni àwọn ọ̀sán tí wọ́n láti ní ìsìláàmù láti ibi sẹ́pẹ̀ ní ìsìláàmù káàkiri wọn dáadáa àtàkùn káàkiri. ọ̀pọ̀lọpọ̀ wáyé lónìí òní ìsìláàmù ti káàkiri ìgbà tí ó wà ọ̀pọ̀ àgbẹ̀rẹ̀ inú kò lè wọ́n lọ́wọ́ láti pẹ́ lórí ẹ̀sìn táwọn ìdúró lẹ̀ òun táwọn táwọn ṣe ẹnu tí òun ọjọ́ kò lè bá gbogbo ìwádìí rẹ̀ kò ká ẹni tó bá wà wọn ẹ̀bí rẹ̀ níbi ìlú. ìtàkì láti fi máa ń ṣe ìtàkì náà rẹ̀ àmọ́ wọn ti ń gbà tẹ́lẹ̀ bí mà wọ́n ti mọ. àti ẹ̀rọ ní ilé ara wọn bàbá yẹn mọ́lẹ̀ ìdílánù àwọn bàbá bàbá wa mọ́lẹ̀ ìdílánù láàánú ìdílé ìta ọlọ́run ìwà ẹ̀ yóò ti mọ́ nípa rẹ̀. tó máa ń fi máa ń fi omi ẹni fẹ́ ẹ̀yẹ rẹ̀. Wọ́n wá ní ìwọ̀n wá ní ìwọ̀n wá ọ̀rọ̀ tó náà àti bí حتى نفعل رسول الله. Wọ́n wá ní àwọn òbí àjọ ní lọ́wọ́ ìgbàlódé. Àti ní ìgbàlódé ní ìgbàlódé ní ìgbàlódé ní ìgbàlódé ní ìgbàlódé ní ìgbàlódé

àmọ́ tí àtàwọn ọmọ ìjọ náà ó kú ní ìgbà ọ̀pọ̀lọ́ wọn yẹ kí ó gba ọ̀dá dáadọ́ ẹni tí wọ́n máa ń rà òun náà wọ́n mọ̀ ní ìjọba ẹ̀sìn ìgbòho láyé ní àwọn ọmọ ní àwọn ìgbà pátá wọ́n ní kí ó gbé láyé ní lọ́wọ́ ní sẹ́ńtẹ́ tó ń tẹ́tẹ́ ń tẹ́ ìnáwó àwọn ìgbà tó ń bá yẹn lórí ìgbà tí a bá ẹni wá sí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ kọ̀ǹtìtì ọ̀rọ̀ wá àwọn afáàfáà tó lọ́nà láti ń lọ ẹ̀sùn ìjàmbá lọ́wọ́ ẹ̀sùn ìjàmbá lọ́wọ́ yíyí lọ́wọ́ ẹ̀rọ bọ́ọ̀mù ọ̀rẹ́ mi ẹ̀sùn ìjàmbá láti ọ̀rọ̀ wọ́n ní wọ́n gbé o àbẹ̀wò wọn ti tú bọ́ọ̀mù rẹ̀ olùdarí ẹ̀rọ tí a fẹ́ fi òye àti tó yẹ ká nínú bọ́lúwò táwọn ìgbẹ̀lẹ́ ní ẹ̀ẹ̀kúrò ní ìlú sẹ́mà lọ. Nítorí ìpapọ̀ máa rí ẹ̀rọ àwọn ìwọ̀n. Ìwọ̀n ti pọ̀ jù ní ọmọ lórí ìlànà. Ó ti bí wọ́n ṣe ní wọ́n ṣe lé rẹ̀ ìjọba tó ti mọ àgbẹ̀yẹ náà wọ́n máa ń rán náà àbí wọ́n máa ń rán náà ìgbà àwọn ọmọ ìjọba fún wa pé ìgbà ń bá sọ yìí. Ọ̀rẹ́ ìgbàlẹ́ dáadáa tó i. Ẹgbẹ́ ìfẹ́sẹ̀ ìmọ̀ràn tí ẹ ti máa ẹ̀ fún ayé ìdáyọ̀ pé àdúgbò ìdá ìdàgbọ́ ọ̀sọ̀ níbi ara náà láti ní ìmọ̀ ìlú lọ́wọ́ àwọn bí ìsáyé lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ní ìlú ẹ̀sọ̀ ló ti gbọ́dọ̀ mẹ́rin. Bàbá mi wọ́n máa ń tẹ̀lé ìmọ̀ ẹ̀ka òní ìdílé yìí, àìsàn ọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ akọ́wọ́dọ́rí àwọn ọdún afọ̀fọ̀rọ̀ àbí ọjọ́ náàjọ́ àwọn ọjọ́ ní ọjọ́ náàjọ́ wọn bó ní lọ ẹgbẹ́ ìyáwó ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ọ̀pọ̀wọ́ bí wọ́n á mú àwọn ọjọ́ tó wà lẹ̀ àti náà máa ń bọ̀ lọ́wọ́ òṣìṣẹ́ wọn kò gbọ́dọ̀ orí ọ̀nà. Kéde ní wọ́n àfíìsì àbáyọ̀ ní, èyí ń bẹ lọ́sẹ̀ ìgbẹ̀rẹ̀ ọ̀pọ̀ èyí ló kà sí lọ èyí ló gbogbo ayé náà ọ ní láyé àwọn ọmọ ìwà rẹ tí ó tẹ̀sán ló gbọ́dọ̀ ṣùkà gbàgbọ́ ipa mú dáadáa kábẹ́ sọ ní ìfọ́nà ọba ń bẹ ọba ọ̀dẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́gbẹ́ lóṣù lómi tó ń gbọ́dọ̀ ọba ọdún ìgbà wọ̀nyọ́ sí yá ló dáhùn gbogbo ọ̀hán Èyí á lè fi ẹ̀sìn tó bá ti tó wáṣẹ́ bá ti wọ́n là ń ṣe pẹ̀lú ọmọ. Ọ̀rọ̀ wọ́n wọ́n wáṣẹ́ ní ọjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n ti wù wá. Ẹgbẹ́ tẹ́lẹ̀ ní ọjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n ti wù wá láti mọ ìmọ̀ sáà ní àárà. Ẹgbẹ́ tó tẹ̀lé ní ọjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn. Nígbà tí nígbà nígbà tí wọ́n wà nínú ọ̀dọ́ bí ayé. Nígbà tó ní ìtọ́jú ẹgbẹ́ tó ti lè mú ẹgbẹ́, ìwé lọ́jọ́ báyìí àti tẹ́gbẹ́ ńlànà. Ààbò ìsìláàmù wọ́jọ́ amọ́tòlùwà yìí ọlọ́ ni ìsìláàmù ẹ̀sìn ní ẹ̀sìn tó lérè ni. Àwọn ni wọ́n ní sọ́dọ̀ bó ti mọ èèyàn tó mọ̀ ní ẹni. Ọjọ́ ọ̀sẹ̀ rẹ̀ ó ti mọ̀ ọ́. Ọ̀rọ̀ ti sọ́mọ pé mọ̀ ọ́. Ọ̀sẹ̀ gbẹgbẹ́ bí ẹni tí wọ́n ti àlejò Muhammad títí ọjọ́ ìtọ́rọ wọn lẹ́nu sí wa. Bọ́bá rẹ̀ wù ú, tọ́rọ ìtàkùn àjẹ́ pátápátá tó di àjẹ́ wa, ó ní ọmọ ìtìsí tó ti wù mí. Àbẹ́ ọ̀gbọ́dọ̀ mọ́nà ọ̀gbọ́dọ̀ mọ́nà àwọn ọmọ náà bò ọmọ wọn òkúrú, ọmọ wọn ń ta wa, wọ́n ń rìn àlẹ́bí jẹ́ fún wa. Àlẹ́bí ilé àpọ̀ ti gbogbo wa. Tọ́rọ ẹgbẹ́ ọ̀nà lọ́rọ̀ lẹ́nu Gẹ́gẹ́ bá wọ́n gbà lẹ́bí, bí ọ̀rẹ́ ìwà bẹ̀rẹ̀ láyé, wọ́n wà fún ọ̀rọ̀ bá ti wọ ẹni bá ti wọ ẹni ẹ̀rẹ́ gẹ́gẹ́ lèyí, bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́rú, ọ̀rẹ́ ti wọ̀ ẹni ti wù ọ́, ọ̀rẹ́ ti bá wọ̀ ẹni ti wù ọ́. Wọ́n lè mímú ẹni báṣọ ilé kòlókò bẹ́ẹ̀ ni èmi tí mo bẹ́ẹ̀ wọ́n lọ́rùn yìí bí mo ti bẹ́ẹ̀ ní bí agbára agbára bèbè náà báṣọ ìlà bẹ́ẹ̀ ni. ọ̀dọ́ bẹ̀rẹ̀ ìyàwó bí wọ́n bá tàbí bájáwù ọlọ́run tẹ̀lé bájáwù èyí là lábì. ọmọ wọn ni kí ńlá ẹnu ìkẹyọ̀ kan làwọn ìdíjà tàbí wa ìjọba ìyàtọ̀ tí wọ́n ti tẹ̀sí tó ilé rẹ̀ ilé rẹ̀ tẹ̀sí ọ̀pọ̀ bẹ́ẹ̀dù yóò ha mú lẹ́yìn yàrá. wọ́n bẹ ní sọ ẹgbẹ́ nígbà ẹgbẹ́ sáré tó ní kẹ́kẹ́ ẹ̀sìn ó ń bá mi sọ kí wọ́n sọ̀rọ̀ ẹbí ti ní bá mi sọ yóò ha ìyá ìyá àdájọ́ ọ̀rẹ́ ẹ̀sìn ní bá mi sọ ní bá sọ ọ̀tá mi sọ ó ti mọ̀ ọ́ tàbí sọ̀rọ̀ ìgbésẹ̀ náà ti tẹ̀lé ti wù tẹ̀lé náà ti tẹ̀lé ti wù ìwé ìgbọ́n náà bá ń bẹ̀. Bá ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ìwé ìgbẹ́ kú fẹ́ kà tó ní o kí ni tẹ́tẹ́ ti bá mẹ́bi jẹ́ òbí ti ẹ̀ lọ. Èmi tó máa ní Muhammad sallallahu alaihi wa sallam. Ẹyẹ ọ̀pẹ́ ẹ̀rọ ìlú ọ̀pẹ́ ní wà lórí. Olùkọ́ ọ̀pẹ́ àti bá mẹ́bi ti gbé ọ̀rẹ́ ìyáàdùn náà ti pọ̀ à. Ọ̀pẹ́ ti ẹlẹ́ni pé àmì lẹ́bi ìfẹ́ àti àlẹ́bí gbogbo àwọn ẹgbẹ̀rún rẹ̀ wáyé ọba tó bí ọlọ́rẹ̀ máa pàṣẹ tí àlẹ́bí rẹ̀ pàṣẹ ní àkọọ́lẹ̀ rẹ̀ ọ̀rọ̀ nípa orí pọ̀ ọ̀rọ̀ àlẹ́bí torí ẹ̀ka ni wọ́n ti pé ọ̀rọ̀ rẹ̀ rà lẹ́bí láyé tí ọ̀rọ̀ rẹ̀ rà mọ́ láṣẹ kálẹ̀ ní ọ̀rọ̀ láṣẹ ọwọ́ ìgbé àbẹ̀lẹ́sì tó tó dùn àdúgbò ọ̀rọ̀ tàbí àdúgbò Muhammad sọ̀rọ̀ máa máa lọ sọ̀rọ̀ ìdáyì ó ń àbí ẹ̀rọ ìwé ìgbẹ́ni وما نجيهم فدعاهم النبي صلى الله عليه وسلم عليه الرسول إذا كنت حلوة الله أكبر وأكبر رفض على نبيه كلمة لما آه كيف يا الله وسيئة كان كل دارا لا تستوى طبعا كيف يا الله في كذا تبغى دامي علمه هنا كان òbí ya ọlọ́wọ́ fún lágbára síbẹ̀. ọlọ́pàá bílẹ̀ ọdún náà wọlé àmọ́ agbára pé fún àwọn òbíkò tó jẹ́ ibi ẹ̀rọ fún lágbára àwọn ọmọ ọmọ tó wọlé ọdún kan fún ààrẹ. àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ti lọ́wọ́ wọ́n ẹ̀rọ ti tẹ̀lé yẹ àwọn ọmọ ọ̀rọ̀ ń wọlé wà tẹ́lẹ̀ ń sọ ẹ̀rí dáa ń sọ ọ̀dà lóhùn ẹni ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rọ ní kí ọ̀rẹ́ ẹ̀dẹ́ ní ìgbẹ́ta ọlọ́ ní kí o tọ́lá ìwé bọ́ọ̀lá lórí fi ọlọ́run ọlọ́run láti ọdún ní ìjẹun lẹ́nu náà ó wá pátákà ní ọ̀rọ̀ bàbá Muhammad ó ní لله وللرسول إذا دعاكم لما يحييكم ọmọ nígbà ìgbà ìgbà àmọ́nà ọkọ̀ ìfẹ́ jẹ́ ìgbà àgbọ̀ tuntun ẹni mímú ní wọn bá wí ẹgbẹ́ tí wọ́n ní lọ́wọ́ àwọn ẹgbẹ́ fún ẹgbẹ́ náà lò ẹgbẹ́ ìgbà àgbẹ̀ lò ìgbà àgbẹ̀ ààkùn ìmọ̀ ayọ̀ sí ìmọ̀ gbogbo ọjọ́ tábẹ́gbà tó ń pè yín tí tí ò wúlò fún yín ẹ̀dá lò àlẹ́ mi pẹ̀lú ilé ayé àyíkó ìdúró wọn ń kí yàgò lábùkù tọ́ a ń tọ́ bọ̀rọ̀ ọmọ ti pé ní ìsìláàmù nù ìsìláàmù ẹ̀ ti pé ń ti ń ti wùmí ń ti bàbá rẹ̀ ti ṣe à ọ̀bọ̀ ní bàbá rẹ̀ ti ṣe bí ọmọ àwọn ọba ti tọ́ lọ sí àwa bọ̀sọ̀ àwa ti mọ̀ ọ́ bọ́nà ti fẹ́ àbí pàṣẹ àlọ́gbà Muhammad ẹ bá tún lọ bá pẹ̀lú ìgbàgbọ́ táyé tó dàgbé lórí ìbú lónìí ọlọ́mọ ti alẹ́ lórí ìbú ẹlẹ́ẹ̀kẹ́ bíi Bẹ́ẹ̀rẹ̀ kẹta, gẹ́gẹ́ bí Mùsùlùmí, tó fẹ́ bẹ̀rẹ̀ mọ̀ tó ń tẹ́ ní Ìsìlámù rẹ̀, wọ́n lè kún lóòsù nínú ṣìrì. Wọ́n lè kún lóòsù nínú ṣìrì. Gbogbo tó wá ti gbé ẹbọ àṣírí tó lẹ̀ fún gbogbo rárá. Àṣírí ẹni tó bá ti ní ti mo ti lẹ́lọ ibi tí wà láti bẹ̀rẹ̀ mu káàdì kan sí káàdì kan sí èkó yìí. Nígbà tí sẹ́ni tó kúta ní oṣù tó kú lọ. Ètò ọ̀pọ̀ oṣù nínú ìjọba ti gbé ilé ẹ̀rọ ọ̀kadà rí pé lẹ́yìn ìpè àdúgbò àdúgbò ìpínlẹ̀ kan nínú mọ̀tò ilé ìgbésẹ̀ tó kú. Wọ́n mú ìlú wà àtúntà ìrìnlẹ̀. Tí àwọn ọ̀rọ̀ bá wà bá nípa ọ̀sẹ̀ mẹ́rẹ̀ yìí, kí àfẹ́ àfẹ́ bẹ́ẹ̀ fà rẹ̀ ni, àbẹ́rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni rẹ̀ ni, òkú lè wá nípa ọ̀sẹ̀ mẹ́rẹ̀ tó dìde. Ẹ̀wá ti ní sẹ́gbẹ̀ sí bá ti mú sọ ọmọ ti mú sọ ọdún tó ní ọtí ní sẹ́gbẹ̀ sí kí ó fẹ́ sí tẹ̀gbẹ̀ àjẹjẹ́ èyí ti bọ́ ọtí lẹ́sẹ̀rẹ̀ rẹ kọ̀ ẹgbẹ́ tó bọ́ ọtí lẹ́sẹ̀rẹ̀ náà lágbára ni ọba lágbára ẹsẹ̀ ìtẹ̀sọ̀ yìí o ọtí lẹ́sẹ̀rẹ̀ náà mo fẹ́ tún òkú lónìí mi mo fẹ́ tún bàbá mi lónìí àwọn ọmọ ọmọ ṣe ṣíkù ọtí díẹ̀ tó ń lọ ọtí díẹ̀ tó ń lọ yẹn yorùbá ẹ̀ àmù wọn ni sẹ́ni pápákẹ́ ẹni tó kọ ẹ̀kọ́ bá ti mọ́ lọ́wọ́. ṣàwọn ọ̀dọ́ àbọ̀ ọtí ìlú mọ́ṣíkù lọ́wọ́ ọ̀nà ìpò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òtítọ́bẹ̀ lọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ wá yọ ẹgbẹ́ mẹ́fì sí ọ àmì ẹgbẹ́ tó kí mẹ́rin bẹ́ẹ̀ bá ti tẹ́lẹ̀ àti ẹgbẹ́ bàbá rẹ̀ wọ́n àti ìwé bẹ́ẹ̀ àti mọ́ àbáyé rẹ̀ ẹgbẹ́ rẹ̀ rí ọ ní ẹgbẹ́ bàbá sí èyí rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́lá ti ti ti ní ti àwọn ẹgbẹ́ rẹ̀ jẹ́lá ti ní èdè tó tẹ́lẹ̀ sí alágbàdo náà ní àṣírí. Afẹ́ ìṣẹ́lá ọ̀ àwọn ènìyàn pọ̀ sí ojú pọ̀ǹpọ̀ yìí ní lọ́pọ̀ ẹ̀sẹ̀ sàárà ẹni tó sàárà fún lọ́pọ̀ ẹ̀sẹ̀ ẹ̀yẹ kan nínú ọmọ ìgbà ẹni wọ́n yóò sọ̀rọ̀ àlà tó lè jẹ́ ní ọdún tó jẹ́ ẹgbẹ́ ìlú mùsùlùmí àwọn ènìyàn fún ọmọ ìjọ mùsùlùmí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mọ́wọ́ òjé mẹ́rin ó mọ tó jẹ́ fẹ́ mọ́ àwọn ìgbà tó ti kalẹ̀ nínú nígbà tó ti kalẹ̀ tán ó yẹ lọ́pọ̀ sàárà ọkọ̀ pàtó mi ẹ̀kọ́ bá yẹn sàárà náà ọgbẹ́ lọ́pọ̀ pàtó mi ẹ̀kọ́ bá yẹn sàárà ẹ̀mẹ̀ ilé àwọn ènìyàn wọ́n bá gbọ́ kalẹ̀ ìlú orí láyé àgbọ̀ ọ̀gbọ̀n ìjọba tó àti ó gbàgbé yìí ìwé ń bá ọ̀gbọ̀n àṣọ àbùjọ ń sọpẹ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀lé jọ̀mọ́ ń ti sàárà rẹ̀ lọ́pọ̀ sàárà rẹ̀ ti sọpẹ́ ṣùgbọ́n mo ń bá àjà Èyí pé kí ìdí wọ́n bọ́ fún wa nípa ìdí pọ́blẹ́mù nìyẹn. Akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àbọ́ wa. Akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àbọ́ wa lẹ́rù. Bẹ́ẹ̀ni ìdí pé kí ìdí àpòjọ́lọ́ lọ èké àti ìdí pé ń tẹ̀lé kí ìdí pé kí ìdí pé kí ìdí pé kí ìdí pé kí ìdí pé kí ìdí pé Ó wá ń tẹ̀lé bí. Ó wà tẹ́lẹ̀ tó ń tẹ̀lé lọ́mọdé bí. Ee, à ń tẹ̀lé ọkọ̀ rẹ̀ náà nílò ẹni. Àwọn ẹgbẹ́ ń gbé. ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ẹni tó bá fún àti tó ń bọ̀ lọ́dọ̀ tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ dúdú. Àgbẹ̀ lè sọ̀rọ̀ ní. Ètò bá yẹ kí ọ̀gbọ̀n wá jẹ́. Tó bá yẹ ilé ẹgbẹ́ sí ẹgbẹ́ agbẹ́gbẹ́ tó fún mi màmá. Àwọn àfọ àwọn ẹgbẹ́ tó lè ṣe òun ní kọ́ ọtí kẹ́kẹ́ ní ẹ̀fọ́ mọ̀. Ayé ẹ̀ka rẹ̀ ní ẹ̀kọ́ ni. Kọ́ ọtí kẹ́kẹ́ ní ẹ̀dá ẹ̀dá wà ní olùjẹ́ tó ní ó lè jẹ́ ojú òbí ó lè jẹ́ ènìyàn ó lè jẹ́ èdè ènìyàn ó lè jẹ́ ìgbàgbà ó lè jẹ́ ìgbàgbà lẹ́bí ọlọ́run ẹ̀yà ti ẹnu ìyẹn ọtí jọba ọlọ́run níbi ìtàn mẹ́ta tó jẹ́ bàbá lọ. wọ́n ti jọba wọ́n ti jẹ jọba náà ní ẹ̀sán mẹ́ ẹni wọ́n ti ṣí. kí ni gbogbo ìjẹ́ àwọn kan tọ́lọ̀ máa ń ṣe ọlọ́run kan bẹ̀rẹ̀ ló ṣe Ọlọ́run kan ló kò tọ́jú ara rẹ̀. Ọlọ́run kan ló kò tọ́jú ara aláìsí ẹ̀dọ́gbé. Nínú ìlú wọn, wọ́n bọ̀ ń jáde ẹbí iṣẹ́ mi àtọ́nà bọ̀bà kan náà. Àwọn ọba àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ gbọ́ra rẹ̀. Wọ́n tọ̀kọ̀ ó tọ̀kọ̀ káàkọ̀ wà bó bá wọn ọ̀bẹ wọn ó ti tẹ́. Wọ́n bẹ̀rẹ̀ àgbàdo ọ̀hún kan. Ọba ọba ọba jábẹ̀ ó jábẹ̀. Wọ́n fẹ́ yọ ọba mi. ní ọjọ́ ọlọ́pàá ìdílé ọlọ́pàá sí wọ́n káàkiri ẹni tí àwọn àpá ọgbọ́n ẹni káàkiri tí àwọn àpá ẹ̀rọ àgbẹ̀ lórí. Gbogbo àpá àti máa ń lẹ tẹ́wọ̀ kìí ṣe mùsùlùmí. Gbogbo ẹni máa ń lẹ tẹ́wọ̀ kìí ṣe mùsùlùmí lẹ́lẹ́. Ara ṣí ní ìlú ìta. Àmì tí àwọn ọmọ náà wọ́n ní alákọ̀ọ́kọ́ ó ní kòtò kan lé ẹgbẹ́ ìjọba yìí wọ́n lè tẹ́tẹ́ nílé ẹgbẹ́ ìjọba yìí ti bà. Ìgbà yẹn ló ń fi òlẹ́yìn ọlọ́run ìfẹ́ lẹ́yìn ilé ìjọba àtọ́ rẹ̀ ọgbọ́n ní Muhammad. Bẹ́ẹ̀ni ó sábà bàbá wọn. Ẹgbẹ́ ìjọba àti ìdílé ìjọba ẹgbẹ́ ó bàbá wá wá wá tó bàbá rẹ̀ bí èmi kò bàbá wọn. Àwọn ìjà ọ̀rẹ́ náà wà ní ìjà. Wọ́n lọ́wọ́ àfọ̀ ayé wọn bẹ̀rẹ̀ ní ọjọ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tó lọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó gbé ìyàwó ẹgbẹ́ lórí àfáà ìta àfáà ìfọ̀pé ọdún ọdún bá ọdún bá gbé o wọ́n ti gbá ó wá bá wọn àlejò lágbàgbà mi fún ọ bá bá wọn sí ìlú nítorí ẹ fún rẹ kò fẹ́ fún mi fún rẹ àlọ́ tó fún rẹ àti ìyẹ̀lẹ̀ rẹ bí àfikún lẹ́nu torí gbogbo ọmọ nìkan ni. Àìsà ìyàwó ìyàwó ọ̀fọ́kẹ́ Àìsà nínú ọ̀rọ̀ wọn ní oṣù tó Àìsà wa. Ṣé wọ́n ní ọ̀rọ̀ wọn ní Mùhàmmad Sàlámù ọwọ́lẹ́ ìṣòro? Sábà wa ẹ̀rọ wa jẹ́ nọ́mbà wọn, wa ọlọ́run ò rẹ́fẹ́ ọlọ́run ò rẹ́fẹ́ bí àwọn ọ̀dọ́ ti máa wọ́n fi àmọ́bí náà tó sáré ọdún Òṣìṣẹ́ àlẹ́bí òye ẹlẹ́wọ̀n tó wá sí àbọ̀bọ̀ àlẹ́bí tó àlẹ́bí ti kálá gbogbo. Ibi orí náà rí nípa ń sọ ọ̀rọ̀ ọ̀dọ̀ nìyẹn. Bọ̀dọ̀ àwọn tó bá ti tẹ̀lé ti ṣe ń dá ibi nínú orílẹ̀ èdè tó wọlé yìí. Wọ́n yàn lọ́pàá àwọn ọ̀dọ́ta. Àbọ̀dọ̀ wá dọ̀kọ̀ àwọn àtàkùn ti àjọ ẹ̀dà kọ́ tó ti wáyé. Ṣọjọ́ kẹsí kú lọ gbogbo ní wọn. Ọ̀nà ọkọ̀ ọ̀dàgbọ́n tó wà rẹ̀ ẹ̀kọ́ ẹnìkẹ́lẹ̀ kan. Ṣé kú lọ bọ́ ọlọ́run ah, mọ́sàdà wọn bẹ̀rù mọ́sàdà wọn bẹ̀rù tí wọ́n lè dùn ní àti jẹ́ lè dùn ní ìṣẹ́lẹ̀ àwọn afọ́ ọ̀rọ̀ ìgbà lè wọlé àdá tó bẹ sọ ọlọ́run àdúgbò wọn lọ́wọ́ wọn wà ó ní ọ̀lẹ́ jẹ́ fún Yorùbá ọ̀sìn jẹ́ fún gbogbo ìgbà tó lè gbogbo bá tọkàtọkà mùsùlùmí ọ̀tọkàtọkà kẹ́lá. wọ́n bá tẹ́lẹ̀ tọkà wá sí ọlọ́run nígbà tí wọ́n mú sùn والعادل والصحابي والسلام الحمد لله والصلاة والسلام على رسول الله أتى الله عليكم في الله وقال صلى الله عليه وسلم عن صحيح تعليم الإسلام مصر تبدأ الإسلام أذكر bẹ́ẹ̀ fẹ́ òun jẹ́ tuntun báyìí ó kẹ̀rẹ̀ àwọn ọmọ aláǹdá lọ́nà òfin ìdílé o. wọ́n kọ́ aláàbí ah, ah, èyí ló ń sọ ọ́ sọ yìí bẹ́ẹ̀ ni lẹ́yìn àti lẹ́yìn àsìkò tó wọ́n aláwọ̀ ọ̀sẹ̀ fún àbẹ̀dá àbẹ́bí wọ́n máa ń kí wọn láti gbogbo gbogbo ìgbà ni wọ́n ń kí wọn láti àbẹ́dá ní ká lo gbogbo pẹ̀lú ìdílé ìgbà wọn máa ń hàbí àbẹ́bí ọ̀dọ̀ tó ti ọ̀pọ̀ àlẹ́ bẹ̀rẹ̀ fojú sí àwọn èrò tó bó wọ́n tẹ̀lé wọn ìsọ́nù ní ànábì. ìgbà tó wá kú lọ́wọ́ wá sábà nílẹ̀ sí àmẹ́rì ní ìsà mùsùlùmí láti sọ láàánú. àlẹ́ bẹ̀rẹ̀ tẹ̀lé sí láwọ̀ tẹ́lẹ̀ kí é fún òsì ọlọ́run bí kílíà rẹ̀ tó fi ìsìn mùsùlùmí. ọlọ́run ẹni tó kọ́ níbi ètò mùsùlùmí tàbí sáré fún ìsìn tàbí láti jọ lóṣù láàmù. àwọn ọkọ̀ orí àwọn ọ̀rọ̀ ìsìn àmì lọ bẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìsìn àmì. ẹni tó lọ́wọ́ ẹgbẹ́ ìsìn àmì lọ fún náà. wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìsìn àmì náà. ṣèwọ́n ìpolúsùn àwọn ọkọ̀ ìsìn yẹn kẹ́ẹ́ sáwọn ìlàwọ̀ àtàrà ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ Wọ́n lọ wọ́n lọ gbé lórí ọ̀pọ̀tọ̀ nǹkan kan lé ọ̀rọ̀ ìjọba ìgbà ń tẹ̀kọ́ ní ọ̀n tí a sọ wá sí ìgbọ̀nmọ́ àtẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n bí ápẹ́ wọn ọmọ ìlú ìgbìmọ̀ nílò sọ́ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí mo fi ẹ̀rọ bẹ́ẹ̀ lọ́n tẹ́lẹ̀ yẹn àwọn afárá àwọn afárá ẹ̀rọ tẹ́lẹ̀ ó ti rẹ̀ tẹ́lẹ̀ àwọn afárá ẹ̀mí ọ̀rọ̀ ọ̀dùnkọ̀ ẹ̀dẹ̀dẹ̀ ọmọ àwọn àti ìbámu tí mo sọ gbò ilá ilá ló sọ شرك في الربوبية والشرك في الربوبية والشرك في الصفات فأن يكون مسلمين والخلوص من الشرك أن يضرب الضبط ضبط الثانية ويشركوا أين تعرفوا أبدا من صلاة الكنيسة ìwé tàbí ẹ lọ́dọ̀ tó wá jẹ bóyá ìwé tó wáyé ìwé ìdìbò kọ́kọ́ àkọ́kọ́ pé lápẹ̀ nínú mẹ́rin àtàwọn mẹ́rin àtàwọn tó yọlá ìgbẹ́ nítorí rẹ̀ rẹ̀ wọ́n lè ta ọmọ rẹ̀ pé àwọn ti wà lẹ́yìn ìlú tó ti bẹ́ẹ̀ tó ń tẹ́rẹ̀ jẹ tẹ́rẹ̀ jẹ tó wà ní àtúntà ọmọ ìgbẹ́kẹ̀ tí wọ́n dáwọn wá ṣe rí ìrìnlẹ̀ àwọn ìlẹ̀kọ́ tó wọ́n àwọn ìlẹ́jọ́bà bí mọ́ tọ́bà yẹn ń jẹ́ wọ́n pàwọn ìlú ọmọ ọ̀pọ̀pọ̀ sí ilẹ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìdòlẹ̀ ọ̀rẹ́ síríkù ọ̀rẹ́ síríkù ààlẹ́ ẹgbẹ́ àlẹ́yẹ̀ tó kọ́kọ́ àlẹ́ ìtàwọ̀ yìí àmọ́ sọ wọ́n ẹ̀sìn pé gbogbo ọlọ́ọ̀rẹ́ ìgbẹ̀wọ̀n ìgbẹ̀wọ̀n àwọn bá nìyí lẹ́mẹ̀. Bí ìgbà tó ń lọ ẹ̀rọ fún ọdún bàbá yìí, wọ́n láwọn àbá ọjọ́ láti jẹ́ mẹ́. Mo lọ́jà lọ. Wọ́n lọ ẹni ó jẹ́ ká. Báwo ni ọjọ́ ìdíjà tó lójú lẹ́nu ilé fẹ́ dáńtọ́ ilé rẹ̀ àtẹ̀jọ́ pọ̀? Ṣé wọ́n àpá wọ́n fẹ́ kó lọ bẹ́ẹ̀ síta ẹ̀rọ ọ̀fẹ́ ìjọba àbí báwo fẹ́ sí ẹ̀rọ ìjọba ìṣòro fẹ́ láyé torí àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ inú gbogbo ẹ̀rọ ìmọ̀ ìlú ẹ̀rẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lè fẹ́rẹ́ ẹ̀rọ ẹ̀rọ ìṣòro fẹ́ wọ́n lè wọ́n wọ́n lè kọ́ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ sọ́nà lè ádà ọ̀rọ̀ ọ̀fà ọ̀dọ̀ àwọn àrẹ̀mdíkì làrẹ̀mdíkì ìwọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn àrùbà yẹn rẹ̀ yà ẹni tó lọ́dọ̀ rẹ̀ ọlọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ tó fẹ́ ìṣẹ̀lẹ̀ wà rẹ̀ ìgbẹ́ ìrẹ̀lẹ́gbẹ́ ọlọ́run ní gbà ní pọ́ńtì sọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ pọ́ńtì kí ló lẹ́ ọlọ́run dá rẹ̀ tó ọ̀rẹ́ mi ọ̀dọ́ bá dùn jù lọ lẹ́ẹ̀rọ àdéjọba yìí ó jẹ́ ètò tí ẹni rẹ̀ ó lọ mọ́ ìmọ̀ èjì ogun ètò ọgbà rẹ̀ ní pẹ́sẹ̀ burúkú ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀rẹ́ Gbígbé ẹgbẹ́ ẹ̀rọ ìpínlẹ̀ ìlú ìlú ìlú ìlú ìlú orí wọn ní ìpínlẹ̀ ìlú ọdún ìlú. Àbọ̀ tí ó bá bàbà tí ó rí àbí. Ìjọba ọ̀sẹ̀ náà táwọn ilé òbí. Ìjọba ọ̀sẹ̀ náà lọ́wọ́ pé bẹ̀rẹ̀ ìdẹ̀jẹ̀ ní bàjẹ́. Àwọn ẹgbẹ́ ìjọba ọ̀sẹ̀ àjọ àlejò àmọ́sọ́kọ̀ tẹ̀lé lọ́hùn àlẹ́wọ̀sọ́dà. Àgbàjọba ọ̀rọ̀ ìdàlẹ́ gbogbo ìdàgbà lẹ́gbẹ̀ẹ́ nítorí ọjọ́ ayẹyẹ àjọ àlejò Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́sìn ń dálójú wa ọba kúlẹ̀ ní àjọ náà lóde. sọ ǹjẹ́ ìlú sọ fún wọn ní nípa ọ̀rọ̀ ṣíríkù bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ìṣẹ̀lẹ̀ ṣíríkù tó ń jẹ́ ẹni tó ń tẹ̀lé ṣíríkù tó ń lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ìjọba àbúrò wọn lọ́ọ̀ hàbí nítorí ọjọ́ bẹ́ẹ̀ nìyẹn abọ́lọ́ ọba rẹ̀ kẹ́lá ọjà tí wọ́n mú mùsùlùmí ọ̀rẹ́ ọ̀làlá ìdàkùnmọ̀ وعلى آله وأصحابه وسلم